bóyá dá ọmọ yẹn padà fọlọ́mọ kíá kíá kíá ojú tó mo dì yìí kíá ó dá padà ẹ ti ń dún ẹni wá o wá o wá o má pa mí o má gbẹ̀mí mi má yọrí ayé lẹ́mìí mi wò pàyà mi o tó o bá mọ̀ pọ̀ mọ́ wù ẹ́ gbẹjọ ọmọ wù ẹ́ lọ bí tiẹ̀ ó ti gbọ́ lọ́gbọ́n mi fọlọ́mọ má jẹ́ ọmọ ọlọ́mọ kan lọ́wọ́ ẹ mọ́ o torí ìdè yìí ó lọ́gbọ́n mi padà fọlọ́mọ kíá sí mo ní mi ò bọ́ bọ́ ṣe é kó lọ́gbọ́n mi padà fọlọ́mọ má bàa yé mi jẹ́ lákòó bá mi yà lọ́dọ̀ padà bọ́ lọ́mọ kíá. mama jala burúkú ṣe lé mi lórí tọmọtọmọ ẹlẹ́dàá mi. àti wá wí ọmọdé yìí tún lọ gbé ọmọ ọlọ́mọ kan wá nù ilé pẹ̀lú gbogbo ohun mo rí yìí orí mi kọ̀. ni èmi àti ajọ́ máa lẹ̀ pọ̀ ni ó fi ṣí ẹ ni wọ́n ah, ah. fi ṣí ẹ ni àná ó lọ. ṣé kí n máa wọ ọkọ̀ tó máa jẹ́ wo ó ti ṣàtúndé làárọ̀ yóò tún múra ó tún lọ. wọ́n fi ṣí ẹ ni ah, wọ́n ọmọkùnrin yìí. sọ́ni kò máa fa wàhálà lójoojúmọ́ ni àánú ìjáde lọ síbi kankan. tí bá mú ẹ ní àárọ̀ yìí tí wọ́n pé wọn ò ní gbọ́ tiẹ̀ ń sìn ṣé ó dàbí ó bàjẹ́ òtún ti wálé láàárọ̀ yìí mo tún wálé ń sìn pé kí wá dẹ lò ó tún di wàhálà fi mí láṣọ lẹ̀ ó gbọ́ ni. má ṣe ẹ léṣe o ṣé mi léṣe ṣé mi léṣe o tí bí ṣe ni lọ fẹjọ́ ẹ̀sùn ń sìn tí oníjà bá yá wa ni wọn tún lù ẹ tí wọn kọ́ mi fẹ́ fọwọ́ pẹ́ sí. aláìlójú tí a bá yà fún mi lásán lẹ̀ wá. àgbàyà màmá tí máa wù. ó ti ẹ̀ da ẹni kò fi mi lásán lẹ̀. kí ló dé ojú òǹtí yín ni mo ní kò fọkọ ó yà fi ilẹ̀ fi sílẹ̀. ẹ má jọ lọ síbi kankan o kò lè lọ fi ilẹ̀ kò ṣáà fò. Ah, ah, ah. inú ilé ni mo wà tí mò ń tọ́jú ọmọ mi lọ́wọ́ tí mo ti ń gbáriwo yín fatafata fatafata ẹ̀yin lè ní ẹ̀yin lánàá bí ẹ̀kún àpọ̀kọ̀jẹ ọkọ ìyàwó kí ló tún dé. ṣé nǹkan tí mo ṣe tún bàjẹ́ ni mo jáde bí mo wá bó ṣe máa jẹun lọ látà láti jẹta mo dẹ̀ wálé láàárọ̀ pé kí n tẹ̀ wá nǹkan díẹ̀ fún kí n tẹ̀ lọ complete iṣẹ́ mi ló bá ní mi ní jáde mi gbọ́dọ̀ kọjá bíbà kí ló dé náà ẹ bá mi máa bá sọ̀rọ̀ náà ẹ tẹ̀ máa bá sọ̀rọ̀. ẹ̀yin náà ẹwẹjọ tẹrù jáde ṣé rí ẹ̀yin ọkọ wẹ ń mú nǹkan jẹ lórí wa láti jẹta ẹ fi ẹ̀gbẹ́ lélẹ̀ pẹ̀lú ìyàwó yín àrùn nǹkan míì kẹ ẹ tún wá dé láàárọ̀ yìí ẹ tún ti ń gbọ̀n kẹpẹpẹ ẹ tún lọ nìyẹn wá ní kó má bàa yín jà bóun ṣe gbé ń gbígbóná yẹn ṣe ló yẹ kẹ ẹ máa bẹ̀ kẹ ẹ mú wálẹ̀ towótowó kò yẹ kẹ tún máa bá jà o ìwọ ìyàwó. má ṣe sùúrù o àwa tó tiẹ̀ bá nílé ọkọ tó bá lẹ́nu ẹ̀ yìí gan pápá tá a bá fà tó bá lè dán yín báyìí àtúndẹ̀ ẹ̀ lè ìyá abiyamọ tó ń fọmọ sọlẹyàwó mọmi ẹlà mọmi sọlá. ó ti gbàgbé títa ríro kò rántí àìsùn ojoojúmọ́. bá tiẹ̀ bọ́lẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ tó rìn tiẹ̀ ẹjọ́ wo ló fẹ́ rò. ṣé kò dín ọ̀rọ̀ tí mo bẹ́ẹ̀ sọ nínú yàrá mi lánàá oníye wákàtí tó lò pẹ̀lú mi lánàá mo ń sọ fún ẹ wípé gbogbo orú erékeré tí wà tọkùnrin àdúgbò jọ ń ṣe tí ọkọ ẹ bá rí kò ní í gbà má ṣerú eré yẹn pẹ̀lú àwọn ọkùnrin àdúgbò mọ́ ìyàwó olé nìyẹn fúnra ẹ lọ́wọ́ ìyàwó olé nìyẹn eré yẹn ti kú. àǹtí ẹ bẹ̀rù ọlọ́run àǹtí ẹ̀bẹ̀rù ọlọ́run. ṣé o gbogbo ìranì tó máa ń ṣe tí bá ti sílé nìyẹn. ó ti ẹ̀dá báyìí sọ́ni gbogbo ọ̀tọ̀ ń bá ṣe nílé yìí mo fẹ́ mọ̀ èyí ni máa mọ̀ wọ́n. ní sọ́ni lé o. tí mo fi máa dé tó ń pẹ́ wá sọ́dọ̀ ọ̀sán ṣọlọ́ ó ti gbà pé ọjọ́ ìkúnlẹ̀ ni. wọ́n fi ṣe yín ni wọ́n fi ṣe yín ni ẹ̀kílẹ̀ tó fẹ́ rí gbọ́ báyìí. wá wá ìwé ò tí ẹ mọ jù tó bá jọmọ tó mọ jù ni bí mo ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn tí mo fún foundation ó yẹ kó ti yí ẹ èèyàn burúkú la kọ ẹ má gbà fún o tó bá rí ntọ́kọ ẹ dánwò nígboro èmi ò kàn ní san kankan fún ẹ nítorí mi ìfẹ́ bá lé ń jẹ bó ṣe ń gbé pupa báyìí bẹ́ẹ̀ ló ń gbé dúdú bẹ́ẹ̀ ló ń gbá yìnrìn wo ó ti lọ tán díẹ̀ ló kù kódà tí wọ́n ń fẹnu sọ nígboro ni pé kó máa gbó ọ̀nsán tó bá lè fẹ́ yàwó kó fẹ́ yàwó lé ẹ̀ pé ṣe bí ọdún kẹrin kan ti fẹ́ ẹ rè tó lóyún àárọ̀ dalẹ́ rè ẹ́ wo lílọ tó ń lọ yẹn bá pò kó ṣàn gidi má gbà fún o má gbà fún báwa náà ṣe ṣe tá a fi pẹ́ ń lé ọkọ wa dàárọ̀ nìyẹn tó bá ti gbà fún báwo nàgẹ̀rẹ̀ nìyẹn. ẹ ah! ẹ máa lọ àǹtí ẹ máa lọ. ìṣọ̀kọ àtìyàwó bíbàgbé yín ò bá ní wọ̀ kálukú adé lọ ń lo ẹ̀ èmi ìjà wọn láàrin bọ́kọ bá gbé lórí báyìí ìyàwó máa gbé lábẹ́ ni àfi tára àdúgbò bá bá wọn dá sọ. kò rántí àìsùn ojoojúmọ́ irú àbíyá ló wọ̀ mí. gbígbó gbé ó tẹ ti ga lórí àwòdì ti gbé tèmi lọ́kùn ọkùnrin jèrè ọ̀rọ̀ lára mi àdálà mú yanjú rẹ̀ pé ṣáná ó tiẹ̀ ti tán. ọjọ́ kan péré. ṣé àdúgbò èlò ń gbé sí ni. ẹ àdúgbò yìí mò ń gbé. wonderful ẹ ṣọmọ àwọn ọmọ mi kọ ọmọ neighbor mi ni ó ọmọ yẹn sínú ilé ọmọdé ń sunkún wa nígbè wa lọ. mo la fẹ́ wá sí báyìí. ọ̀rẹ́ ẹ̀ kan ń gbé bì kan bẹ̀ yẹn mo ní kí n gbé ọmọ lọ bá ń bẹ̀ ó pẹ́ tí mo rí o ò tiẹ̀ ní kó béèrè ọkọ kí ló dé ṣé mo ṣe é tó gbàtẹ́mi gan ọmọ ibi tí máa wá ẹsẹ̀ ńkọ́. ok ó dẹ̀ dàmí adẹ̀ tí ra wá ń sìn ẹ wá wá ó yẹ ká ṣe jáde náà ráńpẹ́ then bóyá tó a máa fi padà dé ìyá ọmọ àti yọjú. pẹ̀lú ọmọlọ́mọ lọ́wọ́. ẹ kí ló kí ni ìtumọ̀ kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ nígbà kan ṣeré jáde ni. mi ì lè gbọ́mọlọ́mọ jáde lọ. máa gbé lọlé látàárọ̀. ọmọ wo ọmọ tó yá pé ẹ̀sùn yìí sìn tá a bá fi bisikíìtì àti fanta àhálẹ̀ ló sìn tó bá jẹ́ tí kùn tó mu tí kùn hàn á sùn ìwọ ọmọdé. ìwọ wa máa gbé mi lọ mí mọ nǹkan tó lè máa ṣẹlẹ̀ ńlé báyìí. sọ wa ń wá yín lé ni sọ wa máa wá yín ni wọ́n ṣe ní kúkúrú báyìí sí i ó fọ́ mi jẹ́ ilé ìyẹ̀wò mọ́ bọ́. hello. ah ẹ. Eh, ó dà mọ̀ ń bọ̀ mọ̀ ń bọ̀ mọ̀ ń bọ̀ mi ò ní pẹ́ débẹ̀ ẹ ẹ mo ti ń bọ̀ sẹ́ mi ò ní pẹ́ bá yín ẹ jọ ẹ dúró dè mí ẹ ṣé ẹ ṣé mo dúpẹ́ wo àdèmí iṣẹ́ kan tí mo ti ń lé tipẹ́tipẹ́ ni òun lọ sọ fún mi sí pé o ti bọ́ sí i tó o máa sáré lọ síbẹ̀ ṣé ìwà máa kúkú lọ yẹn fún ẹ ní owó táàkì. tó bẹ́ẹ̀ wà é lọ. ẹ bá bá wọn ni ẹ ń bọ̀ bẹ́ẹ̀ ẹ é lò ẹ ràn ọmọ mi ta ni ọmọ mi àbúrí lókè. yìí é lò. ọmọ yìí níbo ló gbé lọ. Ah, gbogbo àgbẹ̀ òní gbogbo ọmọ mi. àmì ìrádùn ni àmì ò ìṣojú mi kòrókòrò bẹ́ẹ̀ lọ́mọ yín àdùn ṣe gbéṣọ́ lábọ́ta. àṣìṣ torí ọlọ́run ò lè ṣàánú kúnlé àbíyá. ó dúró ẹ̀rí wo ló ń jẹ́ yìí. Ah, àbí yóò gbọmọ báwo ló ṣe fẹ́ gbọmọ lọ́mọ ẹ̀ẹ́dùn. Ọ̀ṣẹ́kìnì. Àdùnní ò gbọ́ ẹ̀sùn ẹ̀ṣẹ̀ láì bọ́ ṣe jẹ́ fún wa náà. Mo sọ pé àdùnní ò gbọ́ mọ̀. Àdùnní ò gbọ́ mọ̀. Èmi yẹ́ ò ṣe gbọ́mọ gbọ́mọ. fún mi ló fẹ́ mọ̀. Màmá ẹ tún parọ́ ni ẹ wọlé kẹ gbọ́mọ jáde káàdé máa tó. Kò jẹ́ ẹ̀mí ṣe. Ẹ jẹ́ wọlé jọ. Ẹ jọ. sínú mi. ọmọ yìí kó bá mi o àmì pàdánù ni kó bá mi kó. ó ti ṣèyí sí o. ọ̀nà wo ló gbé gbà ó kò jẹ́ padà lọ ọmọ fọlọ́mọ. ṣọlá àti mi gbọ́ ohun ẹ̀ pààyàn pé bóyá ó lọ wẹ̀ bá jókòó àti mo jókòó títí tí tí mi gbúrò ẹ̀ ah, báwo ni aṣọládé ṣe lè fi ọmọ kékeré báyìí lẹ̀ sínú ilé tóun nìkan máa dá jókòó sórí chair máa ní ó dá o kí n gbé e. mi kúṣẹ̀ máa gbọ́ ọmọ ládùúgbò mo dẹ̀ gbé pé kí n máa lọ sílé wa ìgbà tó bá dé tí ò bá rọmọ àwa wa lè wà mo ṣe bọ́ta lé wọn báyìí tí máa bọ́ sí títì bá rí bọ̀bọ̀ kan tí mo ti mọ̀ tipẹ́ bá ní pé kóun gbé mi jáde mo ṣe gbé ọmọ nìyẹn làbàjọ jáde bàtà máa dé lọ́wọ́ ìrọ̀lẹ́ mo ṣe délé báyìí ah, mo kàn rí èrò ni níwájú ilé wa pẹ̀lú màmí láàrin wọn tí gbogbo wọn kó gidá ni ń pariwo adùn ní gbọ́mọgbọ́mọ ah, ṣé màá wá wà rìn wọn pẹ̀lú ọmọ lọ́wọ́ ni àbí báwo ṣé wọn ní lù mí pa. ṣé ó lè tó yẹn ni. ó lè jù bẹ́ẹ̀ lọ rẹ́ mi o bí mo ṣe yí padà nìyẹn tí mo sábọ̀ ń bàdàn gbà mí ràn mí kalẹ̀. lóòótọ́ náà kò sẹ́ni tó máa ṣe ara bíi àmọ́ àmà tán. Hmm elébè wà á kọ ibè yún ó lọ bí ìgbà ọ wà fò ẹlẹ́dàá rẹ lè bọ́ ṣe ọ lè rí bíi mẹ́ta fò o sì lè rí bíi mẹ́rin àwé kan tí mo ṣe fún gbẹ̀yìn àyùn tiẹ̀ ọ gbìyànjú orí márùn-ún fò bọ́ọ̀bà fẹ́yùn alágbàdo wà. alágbàdo ìyẹ́ la fi ń ṣèyàn á fún àgbàdo lẹ̀ iye àgbàdo tẹ́ẹ̀dì ẹ̀ ń bá mi ó lè mi mẹ́rin tọ́ba wa burú jù pé kò rí nǹkan kan mi ó lè mi méjì kò gbọ́dọ̀ mi kan ṣùgbọ́n láàárín ọdún méjì ń àjàgbàjàgbàjàgbà ayé ògbọ́rùn ó mọ̀ pọ̀ lówó èǹkègbè wà àkàrà kègbè la fi ń ṣèyàn ọ̀jẹ̀. Oh, yeah bọ́ ọ bá jẹun láti bí ọjọ́ mẹ́ta tó o bá fi wá tá a bá ṣe ọ lè rí méjì jẹ́ mbẹ́ àbí mẹ́ta. bàbá mẹ́ta nú àkàrà lèyàn á jẹ mẹ́ta. Ah, ọ̀fẹ́. mi ò fẹ́ yẹn o. yẹn ronú sí ìtọrọ gbàna ara rẹ ńkọ́ bí e ká dá ọ légbò. bàbá nígbà tí èèyàn bá ní egbò lágọ̀ọ́ ara báwo ni oṣù fẹ́ máa rìn títì inú ilé gòyàn wọn máa dòrùn pa àwọn èèyàn nínú ilé. bí ọba ti ń dòrùn pa àwọn èèyàn lówó rẹ ọmọ bù sí. mi ò nífẹ̀ẹ́ sí yàrá bàbá. ọba ló ń kara nǹkan tó ọ̀rọ̀ mọ́ bí. mo ti rántí ìtọ́rọ̀ ọ lè rí ọmọ kékeré mọ́ a. ọmọ ibo mo ti fẹ́ ti rí ọmọ kó má ju bí ọdún kan lọ. bàbá kò tí mo fẹ́ ṣe o gbogbo ìtẹ́ ń kàlù látẹ̀kùn lálẹ́ ó le èyí tẹ́ wá gbélé ẹ̀ ń sìn ó le ju gbogbo ẹ̀ lọ o mi ò lè ṣe mi ò kó síbi tí mo ti máa rọ́mọ. èyí ì jù. bàbá ó le o. mo sì fẹ́ rówó ọ̀ lè rówó náà aka gbogbo nǹkan lẹ̀ fọ kò sí kankan tó tẹ́ ọlọ́run nù gbogbo rẹ̀ ọ̀ lè lówó rèé tẹpá mọ́sẹ̀ rẹ̀. bàbá ṣe é rí owó yìí o mo fẹ́ ní débi tó ní èdè àwọn ọ̀rẹ́ mi tájọ ṣe kékeré mo ti mọ tí wọ́n gbé láyé. ọmọ ọmọ tí ẹ gbé ee ọ̀fẹ́ lówó tàbá lówó tàbá lówó gbogbo tá a kálẹ̀ fún ọ lọ lóyè èèyàn máa lówó rọrùn kọ́ bá di bí ọdún márùn-ún kọ́ padà wà mo ti ronú mi. bàbá ẹ ń bínú nìyẹn ẹ ti ń bínú sí mi o. ìbínú bí ẹ dákun ẹ bá ń sọ fálejò ńkọ́ wọlé dá yẹn lò. bàbá máa lọ onímọ̀ ló máa rò bó bá ṣe dé máa padà wá rí i. gbogbo nǹkan la kalẹ̀ kò sí kankan tó fẹ́ sí i lọ. ọmọ yìí àtọmọ ọdún mélòó kò lè ju bí ọmọ ọdún kan lọ ọmọ ọdún kan ṣé o ṣú ọ éèjì ọmọ yẹn ìsídà kò jọ ọmọ ọdún kan àbí kó lé ń díẹ̀. ó bí mi ọmọ ọdún kan kò ṣe nǹkan kan náà but eh, kò sí problem. o lè wá ń bí. Fúnkẹ́ ah, o lè wá ń bí. Ah, o lè wá ń bí. o bù mí láṣìírí. Ah. Lọ́kùnrin máa ṣe é. ń ṣe gbọ́mọgbọ́mọ ẹ kí ló fẹ́ fọmọ ọlọ́mọ ṣọmọ mi ò fọmọ mo jẹ́ sọ fún yín látẹ̀kan ẹni gbọ́dọ̀ mi ò padà kankan náà ni mò ń tẹ́lẹ̀ mọ́ yìí. ẹ rí i pé bá ṣe wọlé tí mo ti di àyíká yìí ẹ rí i pé àọ̀rọ̀ fáni àdẹ sọ pé gbọ́mọgbọ́mọ ni àbí náà kẹ́kọ̀ọ́ dùn kéde express ara yín ọtí tán. ẹ ẹ ọ̀dà ẹ dàpọ̀ ẹ já tún ṣe báyẹn lójú ẹ ẹ ṣe má jẹ́ bá yín dàpọ̀ yín ẹ jẹ́ má lo àgọ́ yín ẹ ń bá yín wá dùn bí ebi mọ̀ràn nìkan ìbá yín wá ẹ̀ dákú. ọmọ mi ń ṣe nǹkan tó le ẹkọ tẹlẹ bá dáhùn mo lè fi àwọn ọmọ ọ̀rọ̀ kí ní àfihàn lọ́wọ́ yìí kẹlẹ máa bọ pé pé. kí n lọ wá wá. kó ṣe pọ̀ ọdún kan. ọmọ ọdún kan ni bàbá. kò le rárá. kò le. ìbọn tiẹ̀ lé bí ọba ti pọ̀ jù wọ́n bọ̀. ẹ̀yin aláwìroko aláwìrodò mànàmáná ẹyẹ tí sojú ọ̀run yòròyòrò ìdá ọmọ àforúlàlú anígbàmáládì aládìmánìgbà orí ọmọ kúndùkúndù kúndùn bẹ nínú gbàmí ìládìí ẹ mo dúpẹ́ o ń bo lọ ti rí ọmọ èyí. bàbá kí ló dé. ìtọ́ ọmọ wa yìí àwọn arúmọ ẹlẹ́kọ̀ọ́. bàbá ẹ bá ń bẹ̀ wọ́n kó gbà kó bá mi ṣe é mo mọ wàhálà tí mo ṣe kí n tó rọmọ ìgbé wá sí bíbá yìí. ojú ẹni máa làárí yọnu ọgbọ́n ọmọ tó bá máa gun ẹsẹ̀ àtìrín orí ọmọ yìí ọgbà bọ̀dẹ̀ orí rẹ̀ kọ́ sọgbọ́ kò ṣeé ṣe dá padà fẹ́ni tó ní. bàbá ẹ jọ̀ọ́ ṣàánú mi ẹ bá ń wá ọ̀nà tá a máa gbé gbà kí n lè rí kíní ìṣe ẹ jọ̀ọ́. ọ̀ ń wá nǹkan mi o ọ̀ ń fẹ́ nǹkan mi a ṣebí mi mo sọ fún ọ pé omi ń jóná èmi mo sì fẹ́ rú hàn ọ báyìí ṣe lò sọgbọ́n. àfírà o ẹ̀sìn mo dúpẹ́ o orí mi ò gbọ́dọ̀ gbàgbọ́dé o ìsìnkú ọ̀run ẹgbẹ̀yìndà táyé ni kò máa bá mi ṣe. abiyamọ tòótọ́ òkú ọ̀rọ̀ ọmọ ibi tó já sí ìbànilọ́kànjẹ́ òun.

kankan mọ́ màá wá jẹ́ kó yẹ pé téèyàn bá yẹ kí ẹ̀rọ máa fẹ́. ìyá aṣọlá ò rí pé orí ò pé ní ò sọ fún mi ò rí pé ò ní ròyìn ṣé kò ṣe ìjà ló lọ la ẹ tí wọ́n fi wọlé tí wọ́n fi gbé ọmọ ẹ lọ dúró irú obìnrin wo ni wọ́n fẹ́ yà lọ. Ah! ìyá aṣọlá. sórí ẹni tó bá fẹ́ irú ìwọ ẹ̀yìn ìyàwó ẹ ó yẹ kó bọ́ sí kọ́nà kan kó dẹ̀ káwọn lórí kó sọ pé tóun ti bàjẹ́ àyè aṣọlá tiẹ̀ ti bàjẹ́. tiẹ̀ bàjẹ́. dúró tó ọmọ tí wọ́n gbé lọ kò gbẹ rárá èyí ọmọ àìkiri àyùwà kiri ó tó aṣọ. sórí ohun ọkọ tó yẹ kó ṣe ohun tí ìmúra tó wàá wọnú ilé lọ sórí aṣọ tó tùjú ilé lọ wàá tó wá gbé wọ ṣé ènìtò fi sọrùn yẹ kò tí ì tó kó wá kó gbogbo ẹ kó wá sọrùn kó wá jáde síta lọ kó ló má lajà ẹ olórí burúkú aṣèrè ànínú má lérò. ṣé o ti ka news tó nǹkan tán ìwọ orí bá gbàyà abunú nìyẹn abunú nìyẹn tí n bá ní kí n máa sọ̀rọ̀ fún ẹ àyè tí ò yẹ kó dá tiwa dá tiwa lẹ́yìn ṣé lè yí pọ̀ jù láti wò jáde ìwọ orí ń pè wọ́n fẹ́ kó mi ronú ni èmi ò rẹ̀ ní gbà fún ẹ tó ti ń yẹ èmi ń ṣìpẹ̀ fáwọn èèyàn ó dòṣù kelo ṣe kí n jákun lému ni àbí tèmi làkọ́kọ́ wò ó kò sí nǹkan tí ò ṣẹlẹ̀ nínú ilé ayé yìí o èèyàn ló bímọ mẹ́ẹ̀ẹ́dógún tí wọ́n jí gbogbo wọn gbé lọ́wọ́ kan náà ẹnì kan torí ẹ̀gbọ́n bẹ́ẹ̀ o. ẹ ẹ ìyáṣọlá ìyáṣọlá tí ó bá jẹ́ pé èmi ní ọkọ nínú ilé wọlé lọ kó bọ́ aṣọ tó wà lọ́rùn yẹn kó dẹ̀ lọ sùn. kíkiri má bàa ṣe kiri ẹ máa ń pàṣẹ nìyẹn ọkọ ìyàwó ó wàá gbé mi wọlé wò ó lè dín mi lọ́wọ́ bó ṣe wà yìí ṣó ti yí ẹ níṣẹ́ ló bá lọ sọ́jà. So kó lọ ra kó lọ wá ẹ̀há kó gbé bọ̀ mí lórí ìgbà yẹn mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé òun pàṣẹ inú ilé gẹ́gẹ́ bí ọkọ kó lọ ná fún mi jọ. mo ṣe pàjẹ́ ní ìwọ ló pa ọmọ yẹn ìwọ ló jù sí kọ̀ọ̀gá àpàlù ẹlẹ́lẹ́ máa pa ọmọdé ẹ lọ́wọ́ àgbẹ̀ àpò sórí ìyàsọ̀lá lọ́ọ̀sì kí ló ti tún mi ní iná obìnrin máa ń tẹ̀lé ni mo ní wọn lọ́wọ́ máa fi yí ẹgbẹ́ mi lọ́kọ̀ ní ìlú máa fi yí ẹgbẹ́ mi lọ́kọ̀ ẹ ẹ ó ti wọ́n mi máa ṣe ẹ ti tún ìyàsọ̀lá tó sáyé ló lè máa sọ̀rọ̀ kí ló dé mama ṣọlá kí ni problem. ẹ bá mi kìlọ̀ fún ẹ̀gbọ́n yín gidigidi tó ti yé ẹjọ́ tó kẹ́rọ̀ tó fọ́pọ̀ mi ṣẹlẹ̀ ìpọ̀jù fún láti wọ̀ jáde ṣẹlẹ̀ ìpọ̀jù láti wọ̀ jáde tí kò sí káwọn ọmọ ti ṣẹlẹ̀ láàrin mi àti ẹ̀bá ọmọ sọ ọmọ tó sọnù ọmọ tó sọnù ṣọ́dún ohun èmi náà ni. bros me bros me ṣé torí pé wọ́n dẹ̀ gbé ọmọ lọ báyìí kí ìyá ṣọlá máa múra mọ́ ṣé ojúgbọ̀n òtún bẹ́ẹ̀ ṣe ń pariwo bẹ́ẹ̀ ṣe ń yá ẹ̀ mọ̀ pé àwọn èèyàn wà ládùúgbò tó máa gbọ́ yín no just tell me ṣojú ò tì yín sórí olórí burúkú ni aṣọlá yìí lọ́nà wo olórí burúkú ni ìyàwó tẹ̀lé fẹ́ ẹ má ṣe olórí burúkú ni wọn náà ah! olórí burúkú ẹ ní sùúrù. sórí tí o bá gbàgbé èmi ò bá gbé. arákùnrin arábìnrin hmm. ọmọ kan ṣoṣo ni elédùnmarè kọ mọ yín láti òde ọ̀run wá sí òde ayé ọmọ náà ni yóò tan ìmọ́lẹ̀ sí ìgbésí ayé yín yóò sì di irú yóò sì di igba. ìjẹyẹ ẹni ọmọ kan ṣoṣo. ọmọ kan ṣoṣo ni ọmọ kan ṣoṣo tó máa di irú tó máa di igba. ọmọ kan ṣoṣo bíi ti báwo yẹyẹ ogún kò tí èyí sọ ni. ṣé kò sọ́nà àbáyọ kankan. ìkìlọ̀ ńlá ni eléyìí jẹ́ o kò sí ọ̀nà àbáyọ kankan ọmọ yìí ni yóò tan ìmọ́lẹ̀ sí ìgbésí ayé yín yóò sì sọ yín di irú yóò sọ yín di gbà. Ross ṣé ohun tó tó bá yẹ kò mọ́ra látijọ́ ẹ̀. ẹ wo ẹ̀gbọ́n àwọn baálé ilé agbọ wà láìta láì súnmọ́ bí láì lásìláwà ẹbí mi agbọ àwọn dádì agbọ àwọn ìyá àgbà agbọ ah! ẹ wo ẹ kọ́ntínú ẹ ti jà tó ẹ máa jà látàárọ̀ dalẹ́ ni ẹ kọ́ntínú ẹ kọ́ntínú. ẹ ẹ ìyá aṣọra bí mo ṣe ń wo ẹ èmi kò wọlé lọ. ọkọ ìyàwó ń pàṣẹ. mo ti sori ìfọwọ́ mo ṣe fún ẹ ìwọ tí mo ṣe fún ẹ. oníṣẹ́bí níṣẹ́bí kan wẹ̀. bí ènìyàn máa padà kàrà sí ó mọ̀ mí gbogbo wo lè ní máa ṣe sí ọ̀nà. wọ́n ní kó mú mi lọ sọ́dọ̀ àdúrí ọ̀rẹ́ ẹ̀ tó gbọ́mọ mi màá jẹ́ ẹ sí òwò ìwọ ní kẹ́mi má ti sọ lára ẹ. ẹ wá jáde olè ní ẹ̀wọ̀ olè.

ẹsẹ̀ rẹ̀ ń tẹ̀yàn bá sọ tó ń wò bìkì jọ́bọ́ bí wọ́n lẹ̀ dáre ìtọ́ tó wo gbogbo orúkọ bẹ́ẹ̀ lò láìkì ẹ̀. bẹ́ẹ̀ gbẹ́rù dáre tí ń gbọ́dọ̀ dáre gbọ́dọ̀ òun náà ló wà padà wá sí ẹ̀ ṣé o ti gbọ́ òun náà padà wá bí ẹ̀ ń bí. ló ní gbogbo problem òṣì tó kọ́ àgbùdọ̀ tí nílé fún mi ibo ni ibo lamọ̀ tí ẹ̀gbọ́n ti rọ́mọ tó tó ń ṣe. ta ta ta ta ta lọmọ jẹ ló sinmi. ọ̀rẹ́. ọ̀rẹ́ káàbọ̀. báwo kí ló ṣẹlẹ̀ ẹnu ọ̀nà mo ti bá ṣọlá tó ń sunkún. ibi tó yẹ kó o ti bá náà nìyẹn wá jẹ́ sọ fún àdùnní ṣó o rí ọkọ mi ti pè mí kò ní pẹ́ dé nsìn kó o yá lọ gbé ọmọ yẹn kó o máa lọ má wulẹ̀ padà sínú ilé o má bẹ kí ẹrù ẹ síta ṣó o rí aṣọ tó wọ̀ ẹ́ mo bù wọ́n mi ò fẹ́ wàhálà o má kó ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí mi lọ́wọ́ ó dàbọ̀ síbi tó ti ń bọ̀. Rónkẹ́ kókó síbi tí mo fẹ́ máa gbọ́ ọmọ lọ lóru ṣàánú mi ni ọ̀rẹ́ mi torí Ọlọ́run. nígbà tó ń gbé epo ibi tó ti ń bọ̀ o mọ̀ ẹ̀kọ́ ọmọ ọlọ́mọ ni o mọ̀ ẹ̀kọ́ ọmọ ọlọ́mọ ni o dìídì ò gbé ọmọ ọlọ́mọ o gbé kírọ́ọ̀sì odò méje o kírọ́ọ̀sì mọ́tò ò ń bọ̀ ń bàdàn ah. ṣé o mọ̀ lọ dìde dìde dìde dìde dìde ọkọ mi gbọ́dọ̀ bẹ́ẹ̀ ń bí o màá kígbe lé ẹ lórí o. ọ̀rẹ́ ìjọ torí Ọlọ́run má ṣe wọ́ṣẹ̀ tó Well, I don't want lọ lọ. wọ́n aláwọ̀ yeah, yeah. máa bọ́tà. bọ́tà. ọ̀yọ̀yọ̀yà. kẹ́ ṣàánú mi má jẹ́ bọ́tà lóru jọ. nígbà tó kú òbí tó ti ń bọ̀ táìmù olè kú òǹbẹ̀ kò pa ọlọ́ kó kú òní ọ̀sán náà máa lọ dàbọ̀. ọ̀rẹ́ mi wọjọ́ ta ti ń gbà bọ̀ ṣàánú mi. kí ló mọ̀ tó ṣàánú ìyá ọmọ ìgbà tó ń gbé dọ̀bọ̀ tàbá pa wọlé lọ́wọ́. pẹ̀lú tó máa fi tiẹ̀ kó bá dẹ̀gbọ́n mọ́ ó gbé ilẹ̀ ló dẹ̀ rí káàkiri àwọn bóyá tó fẹ́ lọ jí mi ìgbé olùṣèlú rí i. ló tún dé kí ló tún dé. Ah. <coughs> my sweet baby ah, kí ló dé why don't you hug me now come on. hug yẹn fún kíjọ fún mi lẹ́jàre. Ah, kí ló dé but a sọ̀rọ̀ lórí fóònù lánàá náà mo dẹ̀ bẹ̀ pé kó má bínú pé má délé mi. kí n má bínú kí n má bínú òfin hmm. mílẹ̀ síbí báyìí wàá wá pè wá lóun bọ̀ o máa tún dé wo táìmù tó fi dé bíbáyìí ṣé o ṣe tó ń sìn wá dé tó wá ń bẹ̀bẹ̀ kí n kí sí ẹ kí n hàn gẹ̀. but kí ló máa ń ṣe ẹnu ọrùn kẹ ah, ṣé bí a sọ̀rọ̀ lórí fóònù lánàá ẹ mo lè ti bẹ̀ pé kó má bínú ó ṣàmọ̀ tí mò ń ṣe iṣẹ́ ni now my dear. Hmm? Eh, káàbọ̀ ìwọ nìkan ló ń ṣe ọ́fíìsì eh, lọ fi mí lẹ̀ jàre eh, fi mí lẹ̀ o. <laughs> that's my baby. Eh. <laughs> báwo ni ṣé wàá rà ẹ sórí ó mọ ọkọ máa ṣe fún mi nísìn jọ ṣé oúnjẹ ń lé jọ kó tí ẹ kọ́kọ́ wọlé lọ lọkùn bá mi gẹẹtì anything tó bá wà nílé jọ because bínú mi yẹn ṣe ń ṣe mi ó ń kó mi bákan <laughs> o kú mọ̀ kò sí nǹkan kan lé. kí ló dé ìjọ náà yókè jọjọ má bínú sí mi mo ṣáà ti sọ fún ẹgbẹ́ kó má bínú bá mi wọlé kó lọ bá mi wọ oúnjẹ wa. ṣé ebi ló wá lé ẹ láti tó ti ń bọ̀. ebi ń pa mi ebi ń pa mi wọlé wọlé kó sáré bá mi wá nǹkan tí mo máa jẹ. kò sí nǹkan kan lè ọ̀nà but màá try bá ti bẹ wá nǹkan. ẹ eh, bá mi try bá mi try. ẹ ah. eh, Rónkẹ́. ta ló ni pàǹtí bébì.

mi ò ṣáà lè máa ṣàlẹ́wò yẹn pẹ̀lú mi fóònù. ok ok dúró náà ok ta ni nínú àwọn ọ̀rẹ́ tó wá gbọmọ ẹ̀ka tó tó wá gbọmọ ẹ̀ka ẹ̀ múlẹ̀. bó tó bá ti jẹ́ àdùn náà kọ́ kó tó o sọ̀rọ̀ àdùn níyẹn létí lórí náà báwo kọ́ ni tiẹ̀ ṣe jẹ́ ìṣègbè ibo ló ti rọ́ ọmọ tó ti wá gbé tiẹ̀ tó fi di pé bóyá ẹ̀ léra yín dànù yín ṣe kúkú ó fẹ́ ó ṣe oore ni o ó dìbì mọ́ lọ́wọ́ ó lọ kí ọ̀rẹ́ ẹ̀ kan lé ọ̀rẹ́ ẹ̀ dẹ́ gbàgbé ọmọ sínú ilé bó ṣe gbé ọmọ nìyẹn kò pẹ́ ọ̀rọ̀ bá di wàhálà bó ṣe gbé ọmọ sápò ọ̀rẹ́ àdúgbò ó jí ọmọ ṣé kò sí nǹkan tó òun náà òun tú gbogbo òun fẹ́ mọ gbogbo nǹkan tó wà. no báwo ni èèyàn ṣe máa gbé ọmọ kúrò ní èkó tó máa gbé bọ̀ bá dọ̀tí báwo i don't know ṣé òun ok ṣé òun àtọkọ ẹ̀ já ni àbò tí ọmọ gbé àbí ìta. ọmọ ló gbé wá sí Ìbàdàn lòun kò lọ́mọ ó ṣàdúrà ọ̀rẹ́ òun kò lọ́mọ bí tọ́gbọ́n mọ́lẹ̀ sí ìlú ó lọ kí ọ̀rẹ́ yẹn. dẹ̀ sọ fún ẹ pé àti kìí ẹ̀. lóò ga ọ ẹgbẹ́ wa jábá but ok sọ fún mi ṣé kí ni ọmọ yẹn kan ṣé ọkùnrin ni àkọ́bí rẹ̀. ṣé kò sí o ṣé kò sí ṣé kò sí anything as in mo kàn ń bìtì ẹ̀ ní pé irú condition òun ló fẹ́ wà báyìí. ṣé kò sí bí bó ṣe ń ṣe ìdúró window nìyẹn o. no <coughs> toilet mo i'm sorry mo ṣe toilet as in eh, ṣe níbo ló lọ náà ibo ló sọ fẹ́ kó o. èmi ti lé kó o mi mo ti lé kó mi mi mọ bí tó gbà lọ. ó ti kí ló dé tó dé sáré tó tó sẹ̀ fún sílẹ̀ kí ló dé náà kí ló no nothing mo kàn wò mo kàn pè tiẹ̀ pé ah ọmọ mi. ọmọ ibi ti bá wọn. ṣé mo dárúkọ ọmọ ni lajẹ mo kàn ká ìdá. mo dárúkọ ọmọ irọ́ àdùnní sọ́rí dókẹ́. Eh, wọ́n ti lọ àbí eh, eh, wọn ò dẹ̀ sọ ibi tí wọ́n lọ ah tèmi bàjẹ́ no ṣùgbọ́n ó ṣàwọn ọ̀rẹ́ ẹ̀ kí ẹ lọ bẹ́ẹ̀ ṣe oúnjẹ tí mo fẹ́ fẹ́ fún lórí ṣe tán lórí máa yọ. ṣèfẹ́nú mi ni kí wá gbé ẹ síbí lọ́gànjọ́ òru àmọ́ kádàrá ni wàhálà yìí ti fẹ́ pin nílẹ̀ mi ó ti sú mi mi ò lè gbélé mi ò lè gbé ta torí ẹ̀mí ṣọlá ọ̀pọ̀ náà wàá pèsè ẹni tó máa bí ẹ tó dẹ̀ máa tọ́jú ẹ. dá ẹ rí o pé kì í ṣèfẹ́nu mi ni kí wàá gbé ẹ síbí lọ́gànjọ́ òru àmọ́ kádàrá ni wàhálà yìí ti fẹ́ pín nílẹ̀ mi ó ti sú mi mi ò lè gbélé mi ò lè gbé ta torí ẹ̀mí ṣọlá ẹ̀kọ́ náà wàá pèsè ẹni tó máa bí ẹ tó dẹ̀ máa tọ́jú ẹ fún. ọkùnrin ṣì máa tún wá gbé lẹ́sìn nínú òun. láti ọdún yìí eh, adúlé ẹ ǹlẹ́ jáde bàbá mi ẹ máa wọlé. adúlé ọ̀ṣọ́ ọmọdé wọn mọ̀ mẹ́ẹ̀ẹ́dì. ọmọ mi. ọmọ mi gbọ́dọ̀ ní pé bóyá iṣó tó so wọn gbọ́ ohun ẹ̀ wọ́n gbọ́ o wọ́n gbọ́ o gbogbo èèyàn ló mọ̀ kó fẹ́ mọ lọ́mọ lọ́mọ ló gbọ́ mọ lọ́mọ. yéé àǹtí mi máa fi máa wọ́n ràn mí lọ́wọ́ ni àǹtí mi tí mo fẹ́ fẹ́ nìyẹn. ẹ ǹlẹ́ bàbá mi. ṣàlàyé fún mi. àǹtí mi ti mo máa sọ fún ṣùgbọ́n ṣe rí ọ̀rẹ́ mi kù ní kankan ṣẹlẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ ni wọ́n pè mí lórí aago ibẹ̀ mo fẹ́ sáré dé mi lè dúró pẹ̀lú ìròyìn tó ti ẹ̀ màá mọ bí mo ṣe máa wá fún ara mi láti wá pè mí. kò sí nǹkan kan ọ̀rẹ́ mi yẹn ó mọ ọ̀rẹ́ mi yẹn ló ń jẹ́ kó ta lára bẹ́ẹ̀. Eh, bíi síríìtì kẹta mà níbi tómi máa ń lọ bàbá mi a máa ríra láyọ̀ àní sáré fira wa ní bá dúró ìdúró sí i ládùúgbò àti tí ń dùn. Thank you. jáde lọ ẹ lọ patí ẹ jáde lọ́bì kankan ni múra tẹ́lẹ̀. mo mi ẹ ní sùúrù wo òde bá mọ́ mi wí náà. ló máa ń ṣe ìdẹ̀jẹ́ kan sọ̀rọ̀. tí n bá wà ẹ wọ́n rò pé tírélà ló kọlù ẹ ni olórí burúkú ara ẹ ó rò pọ̀ sí níbi sẹ̀rùkà nígbà tẹ́mi àtọkọ mi ń ṣòfò òru ara kiri ìgboro mi ò rẹ́ni kankan ọbẹ̀ wá dùn tán báyìí ó wá dáa tó ń sìn gbogbo ẹ ṣe rí gidi ó tásìkò kí n máa gbádùn ọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀ ṣé mọ́mí làwọn eléfẹ́ pè ẹ̀yìn àbáǹtí ẹgbẹ́jọ nìyí àbí torí o ti ga o máa ṣẹ́wó mọ́ tiẹ̀ ló ṣe tètè yọ ńlẹ̀ torí òjù wọn lọ ẹgbẹ́jọ níbẹ̀ ṣèjọ wà ẹ̀ ó lè aṣẹ́wó ọjọ́ kọjú olè aládùúgbò ẹ̀ máa gbà mí ẹ̀ ń wò mí ni ẹ̀ wọ́n wọlé ẹ bá mi gbọ́kọ mi ó lè pásítà ó lè ọjọ́ gbogbo àdúgbò ló máa mọ tá a fèsì lé fi jóná. That come bọ̀ come máa bọ̀ ó lè ó lè kó máa bọ̀ ó lè bọ́sà ó lè ajọ́ kan gbé ẹni ló má jọ kọ́ mi lẹ̀ fún mi. Um, arábìnrin kí ni problem eno. náà dá mi lóhùn náà kí ìṣòro wo ló ní ní kí ló wá ṣe mí náà by the way kí ló wá ṣe ń bí mo fẹ́ mọ̀. tí wọ́n ó dẹ̀ gbójúgbó wọn pariwo létí ẹ̀ ṣé wọ́n lè wá báwo létí ẹ bẹ́ẹ̀ mo fẹ́ kó sọ fún mi ni o so wàá ló wá pariwo lé wá dójú tì àbí o fẹ́ dójú tì mí àtẹ̀mí àtẹ̀jọ́ máa ṣí àtìjú yẹn ni in fact àwọn ọmọ méjì tó bí kalẹ̀ wọn á pín inú ẹ̀. ẹ̀yin ẹ ẹ ẹ ro tàwọn ọmọ yẹn ẹ̀yin ọ̀rọ̀ tí wọ́n ká tó wá gbẹgbẹ wọn sábẹ́ ń bí because tó bá lọ́la tó bá ń lọ́n títì báyìí a máa rẹ́ni tó máa tọ́ka sọ pé àwọn ọmọ tí ìyá wọn ń pariwo ń jọba bàbá nìyẹn àwọn náà gbà ń bẹ ẹ̀yin ò lè lè bá yà yín sọ̀rọ̀ ṣe ìwọlẹ́ ní àkọ́tọ́ máa kọ́ fẹ́yàwó lé ni yes ṣé ìwọlẹ́ ní àkọ́kọ́ nǹkan tí mo bí ẹ nìyẹn ó ti mọ̀ ó ti mọ̀ nìyẹn ariwo tó wá pa ẹ̀kọ́ ló máa solve problem. ó ṣe ìyé mi báyìí ẹ ti fẹ́. nìṣó lé mi sọ fún mi. mo ti gbà mo ti gbà iṣẹ́ tí ẹ ṣe fún mi ti kà ẹ ṣe. ojú yín dà abiyamọ ayé kò yẹ kí ẹ máa wò mí níran kí ìwọ jèjì kémi jèjì kíta tọkùn kò kò hóra o ṣó wá dára bẹ́ẹ̀. ṣó wá dára bẹ́ẹ̀. mo tún bí lọ́wọ́ gbogbo ibi tí bá lọ ni mo ti ń tẹ́ ẹlẹ́dàá mi irú ìpín wo leléyìí. Ah ọlọ́run má ṣe pín mi nípìn ọdún ọlọ́run má ṣe pín mi nípìn ìyá gbìyànjú o àwọn ilé ìwà ti pọ̀ jẹ́ mímì lọ ah, ọlọ́run. lóde yẹn agúnṣu lódó kágbàdo tó dẹ̀kọ́ àná hàn papọ̀ ọ̀run mi láti kó gbin ẹ̀gúsí o ṣó wá yẹ kí fáwọn jọbẹ̀ òṣìkí o. ètò ìgbéyàwó yìí náà ni mo ṣe ní kí kí ṣọlá pè ẹ́ wá fún mi ṣọlá kò kì í ṣọmọ yẹpẹrẹ lọ́wọ́ mi àkọ́bí mi ni ṣọlá jẹ́ kò wá yẹ kó jẹ́ èmi ni màá fẹ́ ṣègbéyàwó fọ́mọ mi ní àgbègbè tá a wà yìí táyé ò ní gbọ́ tọ̀run dẹ̀ ní mọ̀ sí òun mo ṣe ní pé kí n pè ẹ́ kó jókòó ká a finú konú ká a fikùn lukùn kí n mọ gbogbo ibi tí hò bá wà ká lè di òun mo ṣe ní pé kó pì wá fún ẹ ṣe gan màá kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ yín náà pé ẹ ti ẹ̀ mi bí ọmọ actually èmi àti àwọn ẹbí mi náà am plan towards this wedding but ẹ̀yin náà mọ̀ pé oníkálukú náà ló mọ bí wọ́n ṣe tó ẹni tí èmi kàn máa sọ ni pé any assistance tẹ́ bá lè ṣe fún wa towards this wedding owó ni o spiritually ni o nǹkan tẹ́ ṣe fún mi. that's right adé da fún ẹ bó ṣe láwùn yẹn ò dẹ̀ ní tẹ́ ò ní tí bó ṣe jẹ́ kí ọjọ́ ẹ̀ yẹ mi kó di rúdurùdu mọ́ mi lójú báyìí ìwọ kan aráàlú bàríkà bó ṣe wá sọ yẹn ìwọ àti ìyàwó ẹ ẹ wá jókòó ní kọ̀rọ̀ yàrá yín ẹ wá draw list yín gbogbo ohun tẹ́ ẹ bá wá fẹ́ kí n ṣe fún yín bójówó ni bójó ń jẹ bójáṣọ ni o ẹ ṣáà ti ké sí mi agbára ọlọ́run gbé. ẹ tọ́ ah, ah, ah, ni màá but at the same time ó rola náà ẹ jẹ́ kí n ṣe bẹ́ẹ̀. <laughs> thank you mom. ẹ eh, ìwọ wá dìde sí i èèyàn máa ń jẹ èèyàn máa ń kẹ́ ọkọ èèyàn ní o èèyàn ń febi pọ́kọ́ o bẹ́ẹ̀ wá dìde sí i lọ kí ṣe lọ ṣe oúnjẹ tó dáa fọ́kùn ẹ̀ wá fi hàn pé mo kó ẹ̀ kò ní pẹ́ kọ́. àwọn ìjọsìn dàgbà. dàgbà ó relé ọkọ ó wá di ìyàwó alẹ́sẹ̀ kò ìyàwó sìgì gbogbo ayé ṣàríyàwó ń bá yọ ẹ wá wojú ìyàwó kọ́kọ́ rẹ̀ tó lù lọ ìyàwó rẹ̀. sí ìyá kọ́ sí ìyá kọ́ sí. ẹ jẹ́ kí ẹ dákun ó ṣe é kẹ́kù ó ṣe é kẹ́kù. ó yá bàbá bàbá. ẹ ṣe ẹ ẹ ẹ ẹ dákun ẹ ẹ dákun ẹ lẹ lẹ. màdàmù ìgbẹ́jẹ̀ rí. ó bá a bọ̀ a bọ̀ ẹ máa bọ̀ ẹ ọmọ sátìyà yóò. ẹ jẹ́ ká ya fọ́tógráfì náà. àwọn ìyá tó máa ma tó nílé. ẹ jọ jẹ́ kìíní ẹ jọ kan náà sábẹ́ ti yà tán ìṣẹ́jú kan ẹ má bínú ẹ lẹ́ màdà ẹ kù náwó èmi ẹ̀rá dùn bẹ́ẹ̀. àmì àmì tí iná adé máa. ẹ rí i pé ẹ mójú mi rí. Ah, ó ti mà. Màmá Ìyábọ̀ ni mo bá wa, àwọn náà ní kí n pàdé àwọn níbi. Ìyá ẹ ṣẹ́gun ẹ kú dìde mà ẹ ṣeun. Ó wá dàbí ẹni pé mo mọ̀ yín, ẹ ẹ̀ mọ ojú mi rárá. Um, eh, Lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀ma. Ẹ ẹ̀ mọ. Rárá ẹ eh, eh, eh, ti gbé kòríṣà. Ah? yes yes èkó mo ti mo ti gbé kí n tó wá bì í. eré àbólẹ̀ gbélé kò yàn. ṣé kò sí ma. rárá o mo kàn fẹ́ mọ bí tí mo ti mọ̀ yín yẹn mo fẹ́ mọ bí tí mo ti mọ̀ yín yẹn. ó yẹ ká ẹgbẹ́nu tira yín lẹ́nu ká ẹ fẹnu fẹ́ gẹ́ra yín jẹ. mo gbé kó actually. màá wá ràn yín lọ́wọ́ ojú ẹlẹ́gbàá ṣáìdì lẹ́gbẹ́. Area yẹn ló gbé. Area yẹn ló gbé ló gbọ́mọ nílò látọ̀kùn ọdún. Ìfọ̀ ọmọdé tó wọ́n látọ̀kùn ọdún. Ìfọ̀ ọmọdé kúrò lélẹ̀. ìlú ilé ẹ̀ kúrò lè ní ẹgbẹ́ fọ́jọ́ ilé lẹ́jọ́. ìyá tí ò sí ìyá tí ò sí. mi ní filẹ̀. ọ ní fi kí nílẹ̀ mo ní kó fi yẹn lọ lọ ní filẹ̀ kí ló dé tó bẹ́ẹ̀ kí ló ṣe fún ọlọ́jọ́ òní. ogún ọdún rẹ̀ tó ti gbọ́mọ mi kúrò lẹ́kọ̀ọ́ ẹni kí ló fi ṣe ń bolo gbèsè mi ní sílẹ̀ o. ẹgbẹ́ ẹ̀jẹ̀ ṣì fílẹ̀ dùn ẹ̀jẹ̀ pàṣẹ ìlú. ìyá wa ìyá wa ẹ wojú mi wojú mi ọmọ rẹ látọgún ọdún ọmọ wo ni wọ́n jí gbé. yes please stop embarrassing my mother this is my mother ẹ jọ̀ọ́ torí Ọlọ́run lọ́jọ́ ìgbéyàwó ọmọ mi mama. ní kí ìyá ẹ gbé ọmọ mi sílẹ̀ mi ì ní sí yálẹ̀. ọmọ èrò mo ń bẹ mọ́ ẹ gidi ni. ẹs ẹs sọmọ kọ́ mi tó léwu ló ti dì mú un káwọ́ rẹ ibi tó tẹ dì mú un yọwọ́ rẹ kó mẹ torí ibi tó léwu dùn lára obìnrin ló dì mú ah. ah, un. ó jẹ́ ẹ̀jẹ̀ yìí faṣọ yìí lẹ́nu ẹ̀bí yìí aṣọ yìí sílẹ̀. sẹ́ẹ̀rì ah, yẹ̀yìn gan lọ́pẹ́ yẹ lọ́jọ́ tòní gẹ́gẹ́ bí orin àwọn onígbàgbọ́ tó sọ wípé àwa yìn ọ́ ọlọ́run wa. dadi dadi ẹ ṣe ẹ jẹ. àwa jẹ́wọ́ rẹ pé ìwọ lolúwa. ọlọ́run lọ́ba tọpẹ́ yẹ pàápàá jùlọ lọ́dọ̀ tó ní yẹ kẹ́yìn náà mọ yíra bàbà gẹ́gẹ́ bí orin ọ̀rẹ́ mi tó ní ẹ̀yin lẹ́ni táyé ti rò pé kò lè ní nǹkan kan ṣùgbọ́n ẹ ìrètí gbà lọ́dọ̀ ọlọ́run ẹ máa wà yorùbá ẹ lé olè ngbẹ mú o lè wá ẹ ẹni kó dantó kó lẹ o lè dantó kó lẹ ẹ tún lè fẹ́ ṣe nǹkan kí la tún ṣe fún un. nígbà tí ìyá ìdí ṣàlàyé gbogbo bọ́rọ̀ mọ́ ẹ bó ṣe jẹ́ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ó ti ṣàlàyé rẹ̀ fún wa ọ̀rọ̀ sílẹ̀nu àwájú ká wá bẹ̀bẹ̀ lọ ìdí nìyí tẹ́ ẹ fi rí gbogbo wa ní tàfi wá bẹ́ẹ̀ wọn ní bẹ́ẹ̀ lẹ́bẹ̀ òsì ẹgbọ́n ìyá wa. ṣé tí ẹ rí gbogbo nǹkan láyé yìí tọlọ́hun ni gbogbo nǹkan láyé ìtọ́lọ́hún ni ẹ̀yin náà wò bí gbogbo ẹ̀ ṣe lọ́lọ́hún bọ́lọ́hún ṣe ní gbogbo ẹ̀ ṣe máa rí òun ló ṣe rí bẹ́ẹ̀ ọpẹ́ ló yẹ káyìn méjèèjì jọ máa dúró lọ́wọ́ ara yín o àfi kẹ́ máa dúpẹ́ òun rẹ̀. ọmọ táwọn wí ni ó tọ́ débi tẹ́lú òtí níbà ó ràn lé léèwé ó tún ṣèyàwó fún ó fi ohun tó máa jẹjọjọ́ pé ó fi lọ́wọ́ kí ló tún kù gbogbo wa bá ṣe jókòó yìí ń sìn yẹn ti ìjọ di fámìlì kan náà nìyẹn hmm, bẹ́ẹ̀ ni bí ọlọ́run ṣe ní nǹkan ṣe máa rí àdẹ̀rírú eléyìí rí ẹ má jẹ tàn yín á fi dẹ́rù bọ́ lọ́rọ̀ ni ẹ gbàgbé ẹ̀. arákùnrin tó jókòó yìí tó sorí gbódógó yìí ọkọ ọmọ yín nù bóyá lẹ mọ̀ níjọ́ tẹ wá tẹ ń fa sọgùn òun wà ń bẹ tó ń dìmọ́ ìyàwó rẹ̀ tí ń bẹ ọmọlúwàbí sì tún ni èèyàn ni lọ́jọ́ tílẹ̀ bá dá èèyàn nu tẹ́tẹ́ ibẹ̀ ṣé ń wo èèyàn ni. ẹ ṣeun mo dúpẹ́ bàbá wa ìyá wa ẹ ṣe mo dúpẹ́. ṣe rí èmi tẹ̀ ń wo yìí ọ̀tá ìbáyọ̀mí ọlọ́run ni ò jẹ́ ẹ̀ èmi tí mo ti sọ̀rọ̀ ìtinú tí mo ti kára mi kún àgàn ayérayé tèmi tọpẹ́ lọ́jọ́ tèmi mo dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ wá bá mi dúpẹ́ lọ́wọ́ obìnrin yìí torí pé òǹbí ni kò tó nǹkan ni ẹ wo àwa méjèèjì la jọ bí ọ̀hún lé ibi ilé dúpẹ́. ṣé lóòótọ́ wípé ẹ̀yin kò lè bí mi. Ṣọlá Ṣọlá. àmọ́ ó máa wo wájú àrí mi ó wọ ẹ̀yìn ẹ̀ṣọ́lá wà rí mi gbogbo ohunkóhun kò fẹ́ nílé ayé yìí wá bá mi máa ṣe fún ẹ ibi ilé ẹ ilé no! náà ilé ẹ ah, no! mo fi fi ẹ. ọmọ àbá mi ah, ẹ. Oh, tẹnitẹni tẹkí sanita kan kò bí mi nínú mo gbà fọ́ lọ́rùn láìpẹ́ jọjọ ẹ máa bẹ́ mi náà yọ o. ìpín mi ni mo lò ìpín mi lè yíyọ mo fara mọ́ olúwa wá bójú wọlé ṣé tèmi fún mi ó kíákí.